الحمد لله رب الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا إليكم الدرس الثاني في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوسيري ذي القرنين حفظه الله تعالى خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا مقدمة الطبعة الثانية الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإني أحمد الله ربي حمدا كثيرا بمنه وكرمه أن كتب لهذا الكتاب القبول لدي طلبة العلم فلم تلبث الطبعة الأولى وقتا طويلا قبل أن نفدت فكثر الطلب عيادة الطبعة الجديدة فأعدت النظر في الطبعة الأولى فزدت فيها بعض, المس... بعض مسائل هذه المادة وأدلتها الصحيحة وعدلت ما يحتاج إلى التعديل وأدلتها الصحيحة وأدلتها الصحيحة وعدلت ما يحتاج إلى التعديل مع إضافة شروح بعض الكلمات الغريبة والتجربات العلمية التي تعين الطالب على فهم هذا الفن فأقدم لكم هذا الكتاب في ثوب جديد تلبية لرغبة طلبة العلم والقراء الكرام جزاكم الله خير أدوك فون الله أدترى إكيك فون أسواج وغاوانب محمد صلى الله عليه وسلم a ń bẹ ọlọ́wọ́ bá kọba kí ànẹ́bí àti ogun àwọn sọ́hábà àti ogun àwọn ènìyàn tí wọ́n ti lọ àtàntí tó máa tẹ̀lé wọn sí di ìjọ ògbìndà alqiyama èyí ni ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kejì nínú tírà wa èyí tí a ti ṣe àlàyé lórí muqaddimatu ibi ti tabatil ula àlàyé bẹ́ẹ̀bẹ̀ nídìí tí ó mú akọ tíra yìí láti lè fi ṣe àǹfààní fún àwọn akẹgbẹ́ wa nínú àwọn tọ́lábátẹ̀lẹ̀ elmi àtàwọn musulmi náà ní àpapọ̀ kọlọ̀bà Allah ta'ala kọjọ kí ó jẹ́ kí tíra náà ṣàǹfààní fún tí ta'ala tó ní pé kakọ́ àti gbogbo ẹni tí bá a tún máa fi bẹ̀rẹ̀ leni òun ni ìjínbẹ̀ n'inu tíra yìí ta ba lọ si page 5 ni ojú ìwé karùn a rí mọ̀kọ́dímọ́tú tó eyi ti dáníyà èyí tí ti siwaju ti bí a dupẹ fún ọlọ́run ọba ọba tó náà ọba gbogbo ọba náà ló òun náà ló ń tọ́jú wa adúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọba ọlá rẹ̀ àsàlátù rẹ̀ ìkẹ́ rẹ̀ kó bá òjíṣẹ́ láwa ànábì Muhammad sallallahu ni rẹ̀ náà ní àpapọ̀ rẹ̀ ó jẹ́ kí tíra yìí nígbàtà kọ́ tí alákọ̀ọ́kọ́ jáde kò jẹ́ pẹ́ rárá tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala ọlọ́run bá fi kọ̀búlù sí lọ́dọ̀ àwọn tọ́lábátẹ̀lẹ̀ ẹ̀lì wọ́n tètè gbá tíra pé kí ní ìfitánlẹ̀ bákanáà ìbéèrè fún ìtẹ́lẹ̀ kejì jáde pọ̀ níbi kíbi ọ̀pọ̀lọpọ̀ bí tí wọ́n ti lo tíra yìí especially àwọn madaris adúpẹ́ fún ọlọ́run ọba lórí ìfinitì kòńgẹ́ yìí adẹ́ ti ń dúpẹ́ fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ káàkiri ilẹ̀ Yorùbá àti agbègbè mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń lo tírà yìí fún àwọn ọmọ wọn torí pé wọ́n rí tí ń bẹ́ẹ̀ láìtí ẹ̀poló láìtí ẹ̀sàlàyé kọlọ́bà kọjọkọba àdúpẹ́ fún gbogbo wọn gbé tírà yẹ̀wò bóyá ọlọ́run bá lè ní pé ká kọ̀rọ̀rọ̀ rẹ̀ fún àwọn ọmọ ká fi sínú àwọn slavos wa torí pé nǹkan tá gbé kalẹ̀ yìí àfifẹ́nú gbé kalẹ̀ agbé kalẹ̀ nítorí òdodo káwọn ọmọ ọmọ ti lé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ mọ́ òdodo láti ibi tàníbà Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n dẹ̀ tún lè kọ́ sí àníbà Muhammad sallallahu alaihi wasallam nígbàtà fẹ́ gbé ẹlẹ́kejì jáde aláti tún dá padà a ń láti wò ó èyí tàà ti kọ́kọ́ kọ jáde àfikún nínú àwọn tàà fi kún tẹ́lẹ̀kejì tó fi yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ àwọn ìdájú ẹ̀sìn tí ń bẹ níbi àmẹ́dàtútà mẹ́kí sírọ́tù nàbàríyà àfikún bákanáà àwọn ẹ̀rí ẹ̀ tó lálàáfíà àwọn èyí tó yẹ kí a tuntun ṣe inú èdè lábáwá àtúnṣàtúnṣe fún bákan náà a tún fi ìṣàlàyé ọ̀rọ̀ nínú àwọn àfáwà àṣọ́rọ̀ àwọn tí a máa ń ṣe àlàyé ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam a tún múnú ọ̀rọ̀ wọn a fi ṣàlàyé àwọn ahadith àwọn àṣà èyí tí a fi sínú tíra yìí àfikún bákan náà àwọn kẹlmẹ́tù gọ̀ríbà èyí tó yẹ pé a rí nínú àwọn àfá lọ́dọ̀ àwọn àfá tí wọ́n tún àbí èyí pé dictionary lárúbáwá tí wọ́n gbà wọlé ipin tó trade lárúbáwá ni a tún mú nínú ẹ̀ láti fi lè ṣe àlàyé àwọn gbólóhùn tó fẹ́ di bí ẹni tó yẹ pé kí ọjájòjì láwọn ọmọ kéwò bá sábà kó lè bá rọrùn fún mùtúmùwà láti lè ká kódà student tó bá ti dépele tó ga bóò ló ṣe lè dáa kà àtúnfikún àmọ́ dá káti máa lò fún wọn nílé kéwú kí wọ́n lè bá ti kékeré mọ òdodo àlàyé lẹ́nu àfáàdẹ̀ní yóò tún yàtọ̀ fún tọmọ bá tún gbọ́yé lápò ara rẹ̀ kọ́lọ̀ọ̀bà kọjọ kó ṣe nírọ̀rùn fún wa náà bákan náà àwọn tẹ̀dìrìbáàtì àwọn nǹkan tó yẹ test à ń ṣe àwọn ìdánwò ráńpẹ́ lẹ́yìn ìgbà tí a bá ti mú dárṣù wá eléyìí ọwà ń bẹ́ èyí tó yẹ pé tùrẹ́yìnù tọ́ọ̀lìbá àìdá fàánì hazalfan àwọn ìtọ́ yẹ pé yóò lè dúnjẹ́ kó ma ìdájọ́ yóò lè jẹ́ kó yóò ràn ma kẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti lè ma ẹ̀kọ́ yìí bákan náà àwọn èyí tó tún jọ pé tó bá tún kà bígbà tó yẹ pé ń fi ń ṣiṣẹ́ ṣe ni àti tíra yìí ti léṣẹ́ pé ó wá níbi àpò tuntun ó wá níbi àwòrán tuntun láti lè jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń béèrè fún orú àwọn nǹkan báyìí àtàwọn olùkà alápọ̀nlé ẹlòmí kejọ pé student ni ó kàn fẹ́ sí àǹfààní kan sí kejì ń ni kọlọ́bà kọjọ kó bá dúpẹ́ gbogbo لتكون هذه الطبعة لتكون هذه الطبعة المصححة منقحة مزيدة kí eléyìí tí a tẹ̀jáde yìí kó lè jẹ́ in tí wọ́n ti jọ sí ìṣe ìjẹ́kó lálàáfíà dáadáa ìgbé ọ̀rọ̀ ẹ̀yẹ̀wò ìsàlékún àwọn nǹkan tó نعم لقد جمعنا الجزء الأول والثاني في هذا الكتاب بكنا الجزء الأول والثاني أبابو سنترى إليه نعم إجابة لطلب الإخوة àwọn ọmọ ìyá ń bèèrè fún especially nígbà tí wọ́n parí jùsọ́ awwal ọ̀pọ̀ káàkiri ní agbègbè ibi tí wọ́n ti ń lò ìlú oríṣiríṣi òun ni wọ́n ti ń pè wá pé

أسأل الله جل وعلا àbẹ̀lọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ọwà gbẹngbẹn rẹ̀ tóbi ọba tó ga. an yaj'ala hadha al-kitaba khalisan liwajhihi al-karim. àbẹ̀lọ́ ọba Allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú tá a ṣe yìí kọlọ́ba kọjọ kó jí kó jẹ́ pé torí la fi ṣe. maqbulan minna. kọlọ́ba kó á gbà níjọsìn fún wa torí pé mo ṣe ó dàbí kọlọ́ba kó gbà à ń tọrọ dọ́ọ̀lọ́ bá kọjọ kójọ jọ tiẹ̀ kójọ jẹ́ tiẹ̀ kó wá gbà níjọ sí fún wa. wàyùdí ma náfà kọ́lábàtàlẹ̀ ilmi bí i kọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́ máa jẹ́ káǹfà ní rí pín lákòókò àtàwà yìí kó jẹ́ káǹfà ní ọmọ lọlẹ̀ láìláì ni ìfára ìtẹ́lẹ̀ kejì ní ìrọ̀lẹ́ ìjọ jùmọ́ fil yawmi thamin ashar ní ọjọ́ kejìdínlógún min shahri rajab ní oṣù rajab am alf wa arba'miya wa wahid wa arba'in ba'da al-hijra ní ọdún 1441 tó jẹ́ ti hijra ìjìrí wọ́n dẹ̀ ṣe dédé ọjọ́ kejìlá oṣù kejì 2020 last year al-mabadi'u al-ashara lè tọ́ pé ọ̀pọ̀lọpọ̀ fáìn náhù ni sọ́rfù ni hadith ni àtọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó ní àwọn mọ́sálà hàt láyé dè ni wọ́n fi ìtìsíwájú mẹ́wàá láti fi lè gbé ọ̀rọ̀ yìí ìmọ̀ yìí lẹ́sẹ̀ tó di pé wọ́n wọnú mà lọ kọmọ ti ìgbàtẹ́yìn bá fi ka mẹ́wàá yìí yóò ti mọ ogun tí ń bẹnu tíra yẹn pé tí tíra yọ mọ̀ dálélé rí ni o ìdájọ́ rẹ̀ ni o bó ṣe rí ni o àti àwọn ọ̀nà tí wọ́n gbé ọ̀rọ̀ gbà nínú tíra náà ni المبادئ العشرة لعلم السيرة النبوية ìbẹ̀rẹ̀ mẹ́wàá fún ìmọ̀ síra tó jẹ́ ti ìtànídà Muhammad sallallahu alaihi wasallam na'am asiratu lugha a bẹ̀rẹ̀ lórí iṣẹ́ àlàyé lórí ẹ̀rí ta'rif kí la ń pè ní sírọ̀ gangan òun pé síratu nabawiyya kí ni ìtumọ̀ rẹ̀ àwọn kan fẹ́ bẹ̀rẹ̀ lórí pé àwọn ìmọ̀ tó ní istilahat wọ́n mọ̀ mú wáyé pé bí àwọn ilédè àwọn náà lè tún á sọ pé ń ta àgbàlérò pẹ̀lú ẹni náà ilé ìtawà kọfẹ́ yanjú yìí òun ni pé àsírọ̀ tó lọ́rọ̀ tàà bá ń sọ ike sírọ̀ nínú èdè larawa kí ni túnmọ̀ ẹ̀ asúnnàtò àbí pọ̀rí wípé ìlànà àníbà Muhammad sọ̀lọ̀sọ̀lọ̀ tàbí sọ pé nínú ìsìláhàtì náà ní ma ń súnmọ́ ara wọn gẹ́bí a ti tọ́ka síbẹ̀ yẹn lánàá tọ́yìí àbí pọ̀rí ọkọ̀tù alìlhàlá a lè tú sí ọ̀nà àtọ̀rí ikọ̀ a wàjámọ̀ha síyà òun ní pé ó lè túmọ̀ sí ìṣesí tọ́mì ènìyàn bẹ lórí ẹni àbẹ́ni tí ìsọmì ènìyàn ìṣesí tó wà lórí ẹ̀ ọmọ tó sírọ̀ lórí ẹ̀ plural rẹ̀ tàbá ní àsírọ̀tú jàmíhá àsíyàr plural rẹ̀ tàbá ní sírọ̀ eléyìí sírọ̀ tọ̀hún sírọ̀ eléyìí síyàr láfírí tíra àfáwà agbáni imamu zahabi tí wọ́n sọ pé síyárú àìlẹ́ni nọ̀bàlá síyárú àìlẹ́ni nọ̀bàlá torí pé ìtàwọn tí wọ́n sọ ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lórí ìtànẹ́bẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi wá lọ sí ìtàwọn ẹlòmíì tó tún wáyé wọ́n dédé khulafa rashidi àtàwọn míì tó tún wáyé lẹ́yìn tó tún wáyé lẹ́yìn tó tún fi di àkókò wọn bí ọba ìṣe sọ ní síyàrù àìlẹ́mì nọ̀bàlá so síyàr òun ni àpapọ̀ tó eh, sírọ̀ sírọ̀ sírọ̀ tó bá dípọ̀ yọ́mọ̀ jẹ́ síyàr tọ́yì àsírọ̀ tó fi lè sílá náà tàbá fẹ́ sọ pé nǹkan táwọn àfó ní sírọ̀ gbà lérò tàbá ní ìtumọ̀ sírọ̀ هو علم يعرف به أحوال وأخبار النبي صلى الله عليه وآله وسلم نعم وأحداث عمره من قبل البعثة وبعدها حتى لحق بالرفيق الأعلى مصلايك تعريف tí ọmọ fún sírọ̀ ipé ìgbà tí wọ́n sàlàyé lánàá wípé definition àkójọpọ̀ àbí in táwọn àfá oníṣíàr àwọn àfá oníṣíọ̀rọ̀ tí wọ́n gbà lérò ìgbà míì máa ń túmọ̀ sí tó jọ mọ́ hadith ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ ní kíni o mo ní níbi tọ́bátùl ula èyí tá mú wá ń bẹ̀ ní kíni ma usira عن النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة خلقي أو خلقية أوني nǹkan tí wọ́n gbà wá látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ sọ ni nínú sẹ́ǹṣe ni nínú tàà níbi fi rinlẹ̀ àbí ìròyìn àníbà Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ti wà ní àbí tó jẹ́ ti àdámá wọ́n ní nínú àwọn nǹkan táwọn afi sì yàtọ̀ ni pé aw ahdathi umuriyya àbáwọn ìṣẹ̀lẹ̀ sí ọjọ́ erí sàwọ̀kánà kọ́blẹ̀ bífà áwòbàdà ha bóyá síwájú bífà ní síwájú kan tó gbà níbi dìde àbígbà tí wọ́n gbà níbi dìde tán ọmọ ìyá mi ta jẹ́ akẹ́kọ̀ọ́ sábáwo ọ̀rọ̀ yìí pẹ̀lú báwọn àfẹ́sìn àbáwọn àfọ́ onímọ̀ sírọ̀ bẹ́ẹ̀ ṣe gbé wá a rí pé wọ́n gbé wá lè tọ́ ẹkó súnmọ́ nǹkan sọ pé àsúnnà nínú ìtumọ̀ta lè tú sírọ̀ sí nínú èdè larawa òun náà ní súnà ìlànà òun náà lójú ọ̀nà ìsìsítọ́mì ènìyàn wà lérí ẹ̀ àbí nǹkan tí ìsọmì ènìyàn ní táwọn àfẹ́ lédè ìdí ọ̀tún sí nìyẹn náà tabalọ́wọ́ tọ́pá tó tà níyà èyí ta tó rí pé ó tún súnmọ́ ká tó pè ní ni wọ́n ń sọ àmẹ́ ìyẹn ni wọ́n kà fún aṣíwájú yẹn huwa òun ni mọ̀kán ta máa fi mọ àwọn ìṣesí àwọn òró àníbíwà Muhammad sallallahu alaihi wasallam a rí pé in ti ń tọ́ka sí náà ni pé àwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn iṣẹ́ ìṣe rẹ̀ in tà níbi in tó fi rinlẹ̀ fáwọn èèyàn tí wọ́n ń bẹ lẹ́dọ̀ rẹ̀ àbí tí wọ́n ṣe sójú ànẹ́bí àbí tí wọ́n sọ sójú ànẹ́bí tà níbi fi rinlẹ̀ ẹ̀rí pé nǹkan yìí náà ló ń túmọ̀ sí ahwal wa asbab nabi sallallahu alaihi wasallam inú nǹkan tó ẹkútà bá jí ń so eléyìí náà adẹ̀mà rí níbi ti tọ̀hún náà ni wà àdáṣù umurihi àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ sí ọjọ́ orí ẹ̀ bóyá qabla al-bi'sa aw ba'daha síwájú kí wọ́n tó gbà ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde ni àdúgbà tí wọ́n gbà ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí ni nǹkan tí wọ́n ń pè ní sírọ̀ òyìn náà ni àdẹ̀fẹ́ máa sàtẹ̀gùn rẹ̀ láfẹ́ máa kà síra wa létí الاستمداد أي مصادره القرآن الكريم والحديث النبوي الشريف وأقوال الصحابة رضوان الله عليهم ويستمد هذا العلم أيضا من كتب التفسير والكتب المصنفة في المغازي والسياق وكتب التاريخ دام ẹlẹ́kejì nínú àwọn ìtìsíwájú mẹ́wàá fún ìmọ̀ sírọ̀ sírọ̀tù nàbàwíyà al-istimdad òun náà ni ibi ti múmọ̀ yíwá àwọn ìpìlẹ̀ ìmọ̀ yìí

ìgbàtá níbi Muhammad sallallahu alaihi wasallam tí ṣe jíjírọ́ lọ ó wá wà nínú ọgbùn tá níbi Muhammad àtàbákìrì sí tí tó wà àni ẹ̀ṣẹ̀ tí wà dáfá ọwá ní ànẹ́bì bẹ nínú ẹ̀ so ń gbà tí wọ́n fojú rí bí wọ́n ti pààyàn nínú Muhammad ní gbọ́ sẹ̀lẹ̀ sáà nẹ́bì abúlà níbi lọ ẹ́ abúlà níbi ló ṣe ń tá béèrè náà ní pé ń bú láti rí ìka tíra tó bá tún gbé ó bí ọgbọ́dọ̀ coat sọ́ọ̀sẹ̀ níbo ló ti mú náà òun náà pé níbi tí agbọ́dọ̀ ti máa múmọ̀ sírọ̀ òun lélẹ̀ inshallah tàbá ti ń bá a lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ tó lọ́wọ́ bá ti sọ tó lè yọ pé a lọ ma mẹ́rin nínú Qur'an ó wà nínú tírà yìí dáadáa Qur'an nìkan àkọ́kọ́ ìbìta ti lè máa mú masọ́jẹ̀ mọ̀rọ́jẹ̀ ilmi sirah aláwọ̀kọ́ ni wal wà àkọwàlù sọ̀hábà àtọ̀rọ̀ àwọn sọ̀hábà ibi táti máa mọ̀ nìyẹn bákanáà ìmọ̀ sírọ̀ a tún máa mú nínú àwọn kútùbù tafasir àwọn tíra tí wọ́n kọ àwọn tafsir tafsir tafsir a máa rí mú musannafa fil magazi fil magazi ibn ishaq magazi eh, eh, abban Eh, ibn Uthman ibn Affan àtàwọn tó yẹ pé àwọn tíra magazi wàsíyà tí wọ́n kọ lórí ogun àwọn ogun àti àwọn ìtàn wa kutubu tarikh àti àwọn tíra tarikh gẹ́bí a tarikh tí a ti sọ yẹn gẹ́bí tarikh imam Tabari ni tarikh um, eh, siyar alami nubala àtàwọn tarikh tarikh mi a máa rí ní inú àwọn ìtàn yìí ẹni yóò tó bá rú lọ́wọ́ hamish níbi ọ̀rọ̀ yìí a sàlàyé ń bẹ̀ pé kò sí èméjì lórí pé alukùránì kẹrí hakọnù alukùránì alápẹ́lẹ́ ni òdodo ni no doubt musulmi kan gbọ́dọ̀ wá kó láwọn kan lálàáfíà nínú kùránì musulmi kan gbọ́dọ̀ wá kó sọ pé kùránì tẹ́ kàyẹn kò sí nínú ọ̀tọ̀ yìí tó lọ́dọ̀ inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun ọlọ́run ní àwa la sọ alukur'an kalẹ̀ àwa náà ládẹ̀ mọ́ dáàbòbò so in ta bá ti rí nínú sàndọ́rọ̀ pé kur'an ló gbé wá kò sí dáòtín òdodo ni òun ló tẹ̀ jẹ́ masdaru na'adhim eh li hadhihi madda ta'ani as ìfilẹ̀ tó tóbi òun alkùránì jẹ́ mẹ́ bákan náà hadithu ànábì Muhammad sallallahu alaihi wasallam àti khabar ni àti asar ni ṣọ́rí àwọn asar ahadith àwọn nǹkan yìí a mọ̀ rí bẹ́ sahihun wa da'ifun a mọ̀ rí tó lálàáfíà a rí tó lẹ̀ yìí tó máa bà nínú jẹ́ jùlọ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ́ ń ṣèwádìí lórí ìmọ̀ sírọ̀ sírọ̀ ti nàbàwíyá ibi tí ọmọ ń tẹ̀ sí jùlọ òun ni pé wọn kì í wọ́rì láti lè fi àdífù wà àfẹ́rù dọ̀ífà láyù balún ìgbésẹ́ àdífì lálàáfíà tó tóbi láwùjọ islam lẹ́nu kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ ká ṣọ́ra fáwọn kan wọ̀nyí ìyẹn ló fà á kéèsà wá nìkan ládìdé lágbàáyé àti ráhùn mí kódà rínú àwọn dàkátírọ̀ lẹ́ outside tó yẹ pé àwọn náà ṣe sírọ̀ àmọ́ ní tí wọ́n ṣe sọ̀híl kẹlómi ó sọ pé sọ̀híl sírọ̀ ni àbí kẹlómi ó sọ pé àsírọ̀tún nàbàwíyà ti sọ̀híhà inú wọn òun náà ni sheikh al'allama Nasruddin al-Albani rahmatullahi alayhi kọlọba kọjọ kọba kẹwọn inú wọn ni sheikh wa Ibn Kathir sheikh wa Ibn Kathir wọ́n bá lọ sheikh al-Albani rahmatullahi alayhi àwọn ènìyàn bá tí wọ́n lọ àmọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ò jẹ́ kí sheikh wa al kò jẹ́ kí wọ́n yọrí àwọn tíra yìí òyí ò ní sọ ò sí rọ wọn síwájú kọ́lọ̀n tó ní wọ́n kú láyé kọlọ̀bà kọjọ kọba akẹ́ wọn àmọ́ bàbá ti parí iṣẹ́ sínú àwọn mọ̀sọ́dírù mi lè tọ́rọ pé tí èèyàn bá sà tó bá sà yóò mọ̀ rí tàwọn àníbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn iṣẹ́ wọn míì kọlọ̀bà kọjọ kọba akẹ́ wọn ẹ wá rí ara wọn míì yàtọ̀ fún Sheikh Al-Albani mo ní àti Sheikh Al-Albani òun ni pé bàbá tí bàbá bá fẹ́ kóòtù

دكتور أكرم بن الضياء الأمر الأمري bàbá yìí wọ́n kọ tíra jẹ́ ń pè ní àṣírọ̀tù annabawiyyatu as-sahiha bí ó ti sọ́nà nìyẹn wọ́n kọ sínú mọ̀jálàdì méjì ọlọ́ni kí n láǹfààní àti kàtíra náà gbogbo mọ̀jálàdì méjì ní pálí tó pálí náà nígbàtí mo fi stọ́dì tíra yẹn mo sọ fáwọn yẹn pé tíra yìí táwọn onímọ̀ bá tún gbà mú lágbàáyé wọ́n ṣe rọ́dù lé lórí kí ló fa òun ni pé àwọn ìṣẹ̀lẹ̀ ní ń bẹ tí bàbá yìí tó ìlàta asáwà nílé yóò ṣẹlẹ̀ ni ó wà nínú tírọ̀nà àwọn èèyàn ti ń sọ ti pẹ́ náà àwọn ọ̀pọ̀lọpọ̀ mú wa nínú tíra wọn bàbá yóò mú wa ìgbà ní wọ́n sọ pé wọn ò ní sọ pé bóyá kún ó mú àtàndì hadith wa àbí ó mú hukumu hadith wa àbí kí wọ́n sọ ibi táti rí ìkà nínú tíra àwọn àfá wọ́n a sọ pé sọ̀híhù tarikhiyan ìgbè tíra ọ̀rọ̀ yìí lálàáfíà tarikhiyan ní ti tàn ní o bújẹ̀ páwọn èèyàn gbá wa ó ń bẹ nínú àwọn àfá mi lágbàáyé tí a jòkó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ẹ́n tàdẹ̀ tàbájọ pé báyìí la ṣe bá sírọ̀lò ìjá lè bá àwọn àdífà nígbà Muhammadu tàbá ti pa lè bá nígbà Muhammadu yínkẹ́ yóò mọ̀ sàfi tẹ̀sọ́dọ̀ àníbí o ó bá lè lọ nínú sírọ̀ ó yẹ kó lè lọ nínú hadith náà kàmẹ́sẹ̀ ìtẹ̀jáàj hadithu ọdọ́rìnfà but kò lọ bẹ́ẹ̀ torípá fi sẹ̀sìn bẹ́ẹ̀ náà ni sírọ̀ àwọn yóò fi sẹ̀sìn lápọ̀dìkánà lákún fi hasana àríkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára nígbà Muhammad sallallahu alaihi wasallam tíro rẹ̀ ti gbé sínú àtọ̀pẹ̀ èyí ṣe bọ́ ṣẹlẹ̀ lójú àyà nílì so èyí tàbá rí nínú tíra yìí tó bá lálàáfíà èyí tàbá dẹ̀ nínú tíra yìí tó bá tún bò mìíràn láti rí tó yẹ pé tàn níbi Muhammad ni ìyẹ́ ta lè lò ní bọ́ tó bá jọ pé dùn àyín fún ni kódà ta bá bá pàdé nínú tíra wa ẹpà wá sákèèsí o ìpele dọ̀ẹ́ àmọ́ pẹ̀lú dìín a máa àṣìkan kan sínú tíra àti kárí pé àwọn onímọ̀ wa sọ pé n tó lálàáfíà ni ewu a máa bà wá láti mọ́rọ̀ kan wá látàkọ̀ ara wa táà rí pé kò sí látọ̀ọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam àbọ́nú àwọn àfáà wa àrí kí wọ́n sọ pé ọ̀rọ̀ yìí lálàáfíà náà bákan náà òun náà ni pé ká máa tí ó lálàáfíà ó léwu tó pọ̀ láwùjọ wa kọlọ̀bà الله سبحانه وتعالى ta'ala ó sàmójúkò نعم الثالث موضوعها هو حياة النبي صلى الله عليه وآله وسلم وما يتعلق بها من أنساب وأحداث وأقوال وأفعال ووقائع ومغازي نعم إنه إليك يتعلق níbi ìbẹ̀rẹ̀ mẹ́wàá ta ní fún ìmọ̀ sírọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní pé mọ̀ọ̀dọ́rọ̀hà àyèwò ní sírọ̀ tí ń ṣiṣẹ́ àyèwò ní àyè sírọ̀ tàbá sírọ̀ tún nàbàwíyà àsírọ̀ tún nàbàwíyà àyèwò ló ti ṣiṣẹ́ gan èyíwò ìtàn níbi Muhammad sallallahu alaihi wasallam a rí pé kò lè kọjá ọ̀dà níbi náà òun náà ní sẹ̀mí àníbà Muhammad àti ogun tó bá rọ kiri káyẹ̀mí yẹn tó bá rò mẹ́ẹ̀mí yẹn min ansabin nínú ẹbí ni wà àdááfin ìṣẹ̀lẹ̀ ni wà àkọwàálín bóyá ní ọ̀rọ̀ tàà níbi sọ ni wà àfààálín àbámọ̀sẹ́sẹ́ tó ṣe wà wà kọ́ àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ wà mọ̀gọ́ọ̀zì àtàwọn ستأتي في أهمية دراسة السيرة النبوية أري السورة èyí wọn àǹfààní èyí tí sí rómù wa àfisáyè yìí torí pé nǹkan tó yẹ ká bùn lójú díẹ̀ ni sírọ ní àwọn àǹfààní tó yẹ pé tabbá láǹkọ àǹfààní rẹ̀ yóò tó dèdè síra yìí náà nínú àǹfààní tí ìmọ̀ sírọ ní tabbá fún lápọ̀lé lọ́tọ̀ ni tó نسبة علم السيرة النبوية إلى غيره من العلوم كنسبة الفرع إلى الأصل فأصل علم السيرة النبوية هو الكتاب والسنة فهو من علوم الشريعة التي تعين على فهم الكتاب والسنة نعم آه إيتي أفي يوري رليني هوني ìsàfitì ìmọ̀sírọ̀ yìí níbo la fẹ́ sàfitì ẹ̀ sí ìsàfitì ìmọ̀sírọ̀ ìlà ghairihi ilmi sírọ̀ ló fi jẹ́ ìlà ghairihi ya'udu ila al-ilm àyáza dọmír ya'udu ila al-ilm dọmíru yìí ó padà sọ́dọ̀ ilmù ni ipé ilmù gẹ́gẹ́ bí kí ni ó ka nisbatil fara ila al-asl gẹ́bí ká sàfi ti ẹka sára ìpìlẹ̀ ẹwárí ìpìlẹ̀ ìmọ̀sírọ̀ huwa al-kitab wa sunna òun náà ni Qur'an òun náà ni sunna níbà Muhammad sallallahu alaihi wasallam fa ìmọ̀ yìí tí yẹn bá mọ̀ dáadáa alẹ́tí tó ẹ̀yìn alá fáhàmìlẹ̀ kìtàbí wa sunna yóò ma ràn ní lọ́wọ́ láti lè gbọ́ kùránì yé yóò ma ràn ní lọ́wọ́ láti lè gbọ́ súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam yé torí jẹ́lé lójíká anú sálẹ́sà ìpé ká yọ tó lálàáfíà nínú ọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú ta nígbà Muhammad sallallahu alaihi láti lè gbọ́n tó lálàáfíà yé àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala èyí tá sọ yá ti ti agbọ́yì kọlọ́bà kó lò ní sáàbì oríire ayátàlì kí á mọ̀tẹ̀ nìkọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta